نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

ايوانيشا انا تمام منا في فكر الكتاب وصحيح سنه ذلك وين انا انا في كتاب الصلاه دايك باب وين انا شاجن انا في صفه الصلاه ابيجوي اي صلاه في صحيحين وغيرهما اوكي اني صحيح أيوة اتي وين انا بوهاري اتي مسلم من حديث ابي هريره اني حديث ابي هريره رضي الله عنه omolo hinairo anna nabiyya sallallahu alaihi wasallam ogi balaktara nabi omolo mongona dole mo haya dakhala al masjida on mallasi fa dakhala ar-rajulu fa salla dan janarona kono len mallasi ndoko salan ثم جاء أول من دوا فسلم على النبي صلى الله عليه وسلم دوا قوى النبي نمول من دوا فرد النبي صلى الله عليه وسلم alayhi salam da nabi do be salama yon fa qala da nabi do ka ka irji fa salli fa innaka lam tusalli bale ma do na kusala go ka wa e kusala summa jaa dole na ko dole be fa sallama ala nabi sallallahu alaihi wasallam dole salama ya nabi qala dole ka ka irji fa salli fa innaka lam tusalli bale ma na do na kusala go ka wa e kusala dama ni me salasa upeta فقال أول منا لك والذي بعثك بالحق ما شمرك أنا كأوكو كويتا لذيذا فما أحسن غيره ما ينقوى أتله نسانا فعلمني أقوى زوام قال دا نبيك إذا قمت إلى الصلاة إجوا أقوى أنا صلاة فكبر مكبرة ثم اقرأ ما تيسر معك من القرآن المنادو كنايكا أورو أيكا إن القرآن ثم اركع المنادو ملكو حتى تما حتى تطمئن راكعا بولو دايا ونتا إن سو كدنكنا ثم ارفع المنادو قرآن سواهلا حتى تعتدل قائما بولو دوا جاء تلسلسل ثم اسجد اول منود سبكته حتى تطمئن ساجدا بولو دا ونتين سبكتنا ثم ارفع حتى تطمئن جالسا اول منود ركوته بولو دو ياتو لا ثم اسجد اول منود سبكته حتى تطمئن حتى تطمئن ساجدا بولو دا ونتين سبكتنا ثم افعل ذلك في صلاتك كل كلها اول منود ذلك ممين ابي سلام تقوى هذا الحديث أصنع بحديث يسمى ana ka ahio hadisu musi usalatahu on hadisi ana ka o ku salan do ku etere wa huwa aslu fi bayani arkani salat ono bi uhete ana si mehahi ega musalan walahu alfaz kathira onwe ana ka adidowe ana ka ororo nazkuruha fi mawatinuha iba moita mayumman ini ahenene وقد وردت كيفية الصلاة النبي صلى الله عليه وسلم أقارب يعني أمن ميكو صلاة أفجوه إسالون توموري صلى الله عليه وسلم في حديث أبي هميد إن حديث أبي هميد وحديث وائل ابن حجر أتي حديث وائل أنا وزي حجر رضي الله عنه مولي نايل لكن أما حديث أبي حميد أولي حديث أبي هميد فعن محمد ابن عمر ابن عطاء أدهن محمد وأنا وزي عمر عمر أنا وزي عطاء قال أنا كي سمعت أبا هميد ما هو أدي هميد السائدي أنا بني سائدي رضي الله عنه أموله هنا في عشرة من أصحاب رسول الله صلى الله عليه وسلم أما هنا كان أذنه إني أصحاب أموله صلى الله عليه وسلم منهم أبو قتادة إنني أنا أبو قتادة قال أبو هميد لأبو هميد لك أنا أعلمكم بصلاة رسول الله صلى الله عليه وسلم ما زواني yani sale onto mori omori do mo ha oku de ka ka falima fa wallahi ma ya ma shu moriku ma kunta bi aksari lahu tab'an ebe osa mori sallallahu alaihi wasallam ruhu nai wala aqdamna lahu suban de ele we wodo we de ini oyi basa bi onto mori sallallahu alaihi wasallam qala bala doka en eh, awama eben qalu fari de ka onu wanye oya shu we kọ́lá dọ́kì kánà rasulillah sọ́lá alẹ́ sálám ọ̀bì kọ́ntú mọ́lì ọmọlì ọmọ dọ́rẹ́ mọ́ háyọ̀. ìdá kọ́ọ̀mà ilẹ̀ sọ́lát ìjọ ọ̀pẹ̀tẹ̀ àná sọ́lá ọba nàìbà ọmọkùrọ̀ abáhírẹ̀ dọ̀ọ́yìnì ọ̀pọ̀sì dọ̀ọ́yìnì ẹ̀hìn náà èyí kọ́ ìzán. yẹn ọmọ ntànú wọ́n dáìka ọmọ ثم يكبروا على من دام كبرا حتى يقر كل عظام في مواضعه معتدلا فولا نزلك أبي أتوكو إرى بنيني أهنايكا ene inan mutadilan daika wamani ubono wamani tanawa hele be man bebe be enyika amo mkabala do man korwa so makumi bele do man kukuba eh daika abetu kwene ya hanaika awal kainan ثم يقرأ أول من نرسبك ثم يكبر أول من نرسبك كبر فيرفع يديه دار قروا وهلا حتى يحاذ بهما كبيه بور أن لا يبعد من إني إيكا إذن ثم يركع أول من نرسبك ويدعو راحته على ركبته دار من سي أوتان إيبا دار شيوتنا ودنكوان ثم يتجن أول من نرسبك أبابا fala yasubu rasuhu wala yaqna'uhu wala yaqna yani ab amame ruku amani kare sone ngo amani kare sone hi da mare ma helen summa yarfa'u ana ke ma'ana utumi eni tali ko ne da ma'ana la yasubu rasuhu semini oy kono kakai la ya soboro ay la yamilluhu ila al Aswal, o jiti o yani o kuda ka o kare so kare so ngun dake wala yakna ka ona ka ke wala yakna ay la yarfa'uhu o man kuraba dako minhu qawluhu ta'ala ọkụ ina nọ wa mur ka ru'usihim e yani ya azma kama ina daga suma yarfa rasahu ala mono dole kore son wahele fayakulu daga kisami allahu liman hamdahu amma suna wa ta'ala awo yana ka agama suma yarfa yadaihi polo dole kore ban wahele hatta yuhaze bihima mankibehi mutadilan polo doye akaho izana ewa da ka manu kura do mani je etetele ثم يقول الله أكبر أول من أدركك الله أكبر ثم يحول إلى الأرض أول من ندرك سبعين نتيسون فيجاف يديه عن جنبه دو من سي أو نيبا دو سكانه يا إذن أمن بولهم ثم يرفع رأسه أول من ندرك رسول وحيله ويثني رجله اليسرى دو من تنهون وها دو من توسته فيقود عليها دو يعطونن ويفتح اليسرى ويفتح أصابع رجليه إذا سجد أوكي دو ماني غانا يعني دو ماني هاهي يعني أزيجي آن أو آهوان إذا سجد إجو سبكته ويسجد سبكته دوك ثم يقول أو بلمنا sum awle mano dole kake allahu akbar dole mi kabara wa yarfa rasahu dole kore son wahire wa yusna rijlahu lyusra fa yakudu alayha do man le to ho no bo hadete do ya tunan hatta yarji kullu izamin ila mawdihi por abetuko de bare ma bana hen summa yasna fil ukhra akida wala ma in ahwa

so do ka summa yasna fil ukhra aw la ndo mane mene rako sa mislu da ape jure no summa idha qama min rak'atayn ijo ko ta hon raka ba kabbara o mana ko ta hon raka ho ba kabbara do me kabbara wa rafa yadayhi hatta yuhadhi bihima mankibay do mane qur'an wa hele ko lo do yo oh, aka aka ho idan kama kabbara inda iftitahi salat azma ko me kabbara o oh, mana salat summa yasna zalika fi baqiyati salatihi da ka awame me hata idha kana sajdatu allati fiha taslim nitulika ijo rabe oisi bekete anaika anyi oi salama inan ahara rijlahu yusra domani si ahwan owaha domani kanirema waqada mutawarika danyo meman kahwan do do niwo urububale waqada mutawarikan ala shekil aisa do kuyato da ka omani karahon ini daika urban urban onu boha ina na ko yani onu oho o ya tu salamo no dure ko manu sha onu boha do nengu nu wore do kusuru ba no boro do so yate yani sabi na ka enen ne wa hakka kana yusalli anun to muri sallallahu alaihi wasallam anu me ku salam asana bi hadisi abi humayd ini ojiwe ana ka oju salam to mori sallallahu alaihi wasallam wa ma hadisu wa'il ibn hujur awal hadisu wa'il ana wa hujur qala wa kake kultu ma kake la anzurna ila salati rasulillahi sallallahu alaihi wasallam mi li salam to mori sallallahu alaihi wasallam kayfa yusalli mi ska mi to mori ama me ko sala qala raki fa qama rasulullahi sallallahu alaihi wasallam on to mori ha ko to mori mi ngora dare mo ha fastakbala alqibla do be farafa yadayhi hata hadhina udhnay don me kabar apolo uban yani ubotan don mani ya aka aka ho utan suma ho da shimali bi yamini alamono dozo ubo hanlero uborin falamma arada an yarka amma yaskono rafa rafa'ahuma misla zai da wala quraba hele ape juwana bedere me summa wada yadahu ثم وضع يديه على ركبتيه على منادس وباندس تنا ودنكن فلما رفع راسه من الركوع رفعهما مثل ذلك ومن على كرسه ان ركوع ذا ولا كرابه لانغري منان فلما سجد وضع راسه بذلك المنزل من بين يديه اوكي املا سيا يبكتا وضع راسه بذلك المنزل من بين يديه داس لسوانتني بيانا انا كاينا كانوا بنايان ثم جلس أول من ضيعته فافترش رجله اليسرى ثم انطهن وهدته ووضع يده اليسرى على فاهذه اليسرى دصبا وهتنا وشان وهن وحد مرفقه الأيمن دم مئه وبني والي دايكا دا ورث وحد مرفقه الأيمن على فاهذه اليمنى دص أكوان أي والي دمان تناتنا وشنا أولين وقبض سنتين وحلقة حلقة يعني دمان كوي بغندا دمان سبما أكولون ورأيته يقول أنه لأمك هكذا أنا وحلقة بشر أنا بشر الملامي حلقة أنا ممكولون وروى راوي الحديث إبهام والأسطى أني حديث أنا كأعدوى يعني كإجيجي ọban ọnri gị gọbina akana ya ndo mọni fọ mi saikul dọkta nọ ọ ọnabọ ure pani ọnà ndọkọ wa sharro bi sababa dọkta nọ na ika ọ oh, bụ pen dọkọ fa hadhihi ba'd al ahadith waridatu fi sifati ọsọ na ipa ini hadith ana ika adọwe ini apeju sala wala ha alfazu wa ziyadati ha onyu ule ni ndonyi edatu ana ika iba moitamayan insha Allah ozo mulihi fi mawdiha min hadha alkitab inahan ino wenon wa ilayka al'an tafsilu sifati salat kamila okono tubolan ono kaya ko shobe hayi hayi apeju sala ini oyegwan murtabatun ma azzikr alahkam dai kawoto tulengun ele oyi shobe sabe oda anaman shobe wal mulahazat fi kulli mawdu ati ahana isana ka awor kayire ini ahikon kunya فإذا أراد العبد صلاة فعليه أن يتحقق من شروط صحتها من الطهارة أوكي جوري هيس كنا كسالا أنيو يوكو كوهي دي دي إسانا إكا إدانا وينا بامكو جيتر إني أوي منيني واستقبل القبلة دوبيك قبلة وغير ذلك أتنوى أبا بالمسنن لما ثبت في رواية لحديث موسى صلاة أزمكم هفتا إني رواية حديث نايكا أو كسلان إترين innaha lam tatimmu salata ahadukum oke apara tarawele salatu nyawu nyawu obago hatta yasbiqu al-udu kama amarahu Allah aka malwala efetere asma ko mo subhanahu wa ta'ala ame modane yo fayaksilu wajhahu do nyine yan wada yadehi ila al-mirfaqain do nyunu bana eba nangunu kuba wayamsahu rasahu do den sisha ila swan warijlaihi ila al-kabain do nyina ho nanguno etahu ففي رواية إن رواية يعني فأسبق الأدو ثم استقبل القبلة فكبر دوام الولان أتتري أو منا دوام بكي إذا إذا إذا بكبلة إذا كعبايا فكبر دام كبر ثم بعد ذلك أقول مثلا يبدأ في الصلاة دون مثلا ألا نحو الآتي أسمان كي أبجوي أنا بكون كنيان دوكي أولا أني بابان alkiyamu lisolat ono bi oyi kwe ta je ijo da awa kusala kola ta'ala umuri na neba kake wa kumu lillahi qanitin umar subhanahu wa ta'ala wa je umuri ni ini oyi sasa yani wa ba kusala yo wa je ono lo kwa imran ibn husayn adahon be imran bana wa husayn radiyallahu anhu umuri na qala kake kanat bi bawasir ono nye bawasir ake bawasir a boil or anya na atoro da bo anya otoro fasaltu nabi sallallahu alaihi wasallam an salat doni ha nebi sen ka ameka ono nye nkata na so nya nka yon in la sala on me ma ko faqala don to muri sallallahu alaihi wasallam doki salli qa'iman kusala dai ka ujen fa in lam tastati ana ka wayanyu kata fa qaidan da ka ko da ka wayate fa in lam tastati ana ka wayanyu kata o ko do waje fa ala jam do ko da ka ka hasaten doki fa yajuzu lil marid faqat a da yo ne wa de kene an yusali al farida qaidan ka akusala babu o ko ana ka ko da ka wayaten fɛn lam ya sase ana bi kɔɔni kɔta fa ala jam dɔɔ kɔɔri ra ka han da ka wasa ta kɔɔni wala ta se ho salatu kɔɔdir ala kiyam o je tere o zɔɔ baa don we salam na ka o nyu ka ta o yi je iza salla ko idan fil farida ala ka ora ko sala abi sali na filayon dai ka o ya ten o le mana ka ye wa nu ka to ikwete wonya ngu ko do ya te wa yakunu lahu nisfu ajrul qa'im o ka do nyu to si o da na ka o je lamma sabata an imran ibn husayn aw hadisa na ka o he bete hono be imran na wazi husayn qala o ka sa'altu rasulullah sallallahu alaihi wasallam an salati ar-rajul qa'idan ono hon to mo lu se eni sali o jonaro anai ka o ma akusala no bo ya ten fakola daga ka in salla qa'iman fa huwa afdal ana wika o kusala dai ka waje kon fa huwa afdal ononu banyun wa man salla qa'idan ona wa kusala dai ka waya ten falahu nisfu ajru qa'im ọlọ́nà ọ̀nyútósí àtìbà ọ̀rọ̀ náà ìka ọ̀jẹ́ wàmà sọ́lá náà ìmán ọ̀rọ̀ náà wà kó sáládà ìka wọ́n sẹ̀tẹ̀ ọ̀fẹ́rẹ̀ wáyà mọ̀tọ́jì àn ɛni riwaya ni ana ɔsɛbɛlɛn ɔna ka ɔkusala mutɔji an da ka wɔsitɛtɛn falahu nisfu ajuru kɔɔin ɔlɔnɔ ɔnyutosi akeba ɔna ka yi e ɔyɛ e atukɔ dɔki kama ya juzu aidan salata nafila ala rahila asman kuma da e ya kai a da ya kusali nafila da ya kawar da yin sufa lamma sabata fil hadis a yi ko ya feta ni hadis ana nabiya sallallahu alaihi wasallam falaktara ne bi umuri min wa dole mu haya kana yusalli ala rahila kusala do ila pa yumi ema da ka ma na ku kare su Ayo ayu matawajahat bihi raqib isana tura wa ayu matawajih bihi rukab isana tura o shoba kakene izo be kana izo onto mul sallallahu alaihi wasallam an rabe kada sala nan o da kare so be kibla doke mulahadat an sawar kaya se jemu watambihat ati onokeka awalan oni papan yajuzu fil hawfi shadid aadhe ijaza ini aya hore na nay ko katan fadaki salatan qa'iman wa rukbanan kodo ku sala dai kawo jel awe kawo torisan mustaqbil al qibla wa ghayru mustaqbilha bo be ke kaban abo be ka وتقدم ذلك في شروط صحة الصلاة أوكي إلى أن يلا سدوي إني إدو أنا إكا أنا مكسل ذولن saniyan ogowa idha kana mazurun ana ka oronon onyan kata wa salla qa'idan da ku salada ka wayaten fa in ajruhu yakunu kamilan ana kan kata so yaten okutushan ogo kanabi musa al-ashari radiyallahu anhu adahon we adi musa anabani ashari umuri inaira rafahu oshana ngudon to muri sallallahu alaihi wasallam idha marada al-abd ijan wa aw safara aw kawahu rehin kataba lahu aba chelaya ya kana yamalu isana ka ome ukola na ka ome wa huwa sahihun mukim eno mana ka on lafi awi do ya no zoya na ka o kusala salatu kusali wa ino ihure ka

yani ila oko man shin be iyad hun wo imam shafi'i wa an malik wa ahmad oke dan shawen imam malik hun maliki at imam ahmad wa isaq at isaq la yustaratu adamu alqudra ene me idukaye ijozo ko kata bal ujudil mashaqqa ananya wikaye ijo osinyi ma adama wa ya kata ma waka wa kwete bonya ina adama دوك والمعروف عند الشافعية أكسنا يقول لتو هيدي إمام الشافعي أن المراد بنفي الاستطاعة كسم من ساسكا أويني قضاء كنوكتا وجود مشقة شديدة بالقيام أنا بإجاء على أنه أزمانا يقول نوكتا كاي واكا واكوتا دونيا نازم ما واني نعم كوتا أو خوف زيادة المرض أو كاويلو كواكا وانا كوتا أنه مدتو إني أمونا زوان donc aw halak aw ka ye o ye koy taw onyo ngume ke yew jisi do ahore nyete do halak do me ka em ka to tun donc wala yaktafi bi adna mashako aw oh, wala ka ye ijem ka to man ya tiyan me bi reso ke no man hin tiyan do sa ko ya to do akusala eh wa alam ya ka ye anna min al mashako shadida o ko ine e zamana ka o oh, nyuka dabalaki dawran ras fi haki rakib asafina ɔkɔnɔ bi ijeyozi ye jesi enila yi e ɛyɛ n'a yi ka yi ɛyɛ e pa wa hɔful gɔr dɔ nyɛnba kɔnɔ ɔkɔnɔ ma n'a ye kusala nɔ dɔnɔ jɛ ɔnɔ nyɛ nkuli ni ŋwɛn lawusa la kɔ iman a n'a kusala da yi ka wa jɛn ijɔnɔ a n'a ko nyi y'a cɛn wa kusala a da kabini te so ya kusala ni yani ani ani sam ani e, aida ka hɔ na ɔmu ne na ɔ ɛŋwa a zɛwɔn a n'a yi ka wa kuma ni kɔɛtɛ di yɛ biribiri ananyo kawa ko ya tadwa kusalano na goka waka wa ba ko wanya mu hedo do na gure su ciru gine dak sa eh, rabi'an ana to hona idza salla al imam qa'idan ana ke imam ko sala da kawa ya ta salla al ma'mum qu'udan kadhalik ok e ijama en wana ra ko sala da kawa ya ta walau kanu qadirina ala qiyam o da kale kenne no kata kenne ko ta ana ke imam enwuha jo dana bi kawa ya ten e jama ma nara ya ta kusala no dok ban jabir qal adon jabir wa radiyallahu anhu qala ka ke qala rasulullah sallallahu alaihi wasallam antum muri ka muri mi ngwa dara mo ha yo itamu bi a'immatikum wa sa'si odawi jawne in salla qa'iman aw kusala raja fa sallu qiyaman aw nore kusala dai ka o jene wa in salla qa'idan aw kusala dai ka wa ya ten fa sallu qu'udan da nore kusala dai ka wa ya ten wasayati bayanu zalika fi salati jamaa oke hahi eleyoni kan awe ini sali jamaa so so mo hala ubele ka mebi ala nyi nai wala cross daka onto mo ni sallallahu alaihi wasallam a sala do ya te dabba ka ron je da do sala ta sabe na oda je yani e hahi no awe fi salati jamaa ini lai sali jamaa hamisan ogwawe qala nawawi rahimahullah alaihi imamu nawawi mulya mayamba law qama ala ihda rijlaihi ọka ana ka ọzọ jee dai e, ka ahwani kunya ke no se jeen sahat ma akaraha isalan o jee tele ami yo kai wa kusala duwa shau kunya jee fa in kana mazuran ana ka wanyile ana bo men anya kata na bo sha men fala karaha ezeyo wa yukrahu an yalsika qadamain okay ya an yalsika qaramani ora kusala dai e, kai bu pa hu yani wa kusala ahwa wa eba do wa pa lenun bal yustahabu tafriqu bainahuma oke ishe okai odo hahi wa yukrahu dayan an yak an yak an yakdama ala ishe oka e yokai odo akusala oije ono je dure kai ahwani ahwani wale da kono yo bi du wale da nyo meje ahwano apebe ahwano talan da kai nyo yo ويستحب أن يوجه أصابعهما إلى إلى القبلة أوكي إيش يوكاي أم جاوا أزيك جاوا إيوا دايكا وما نبيك قبلة دايكا واكوسالا دايكا وما نماهو وما نكنا هو وهو ببيب بيا أو دايكا أهلا بيكا يلي نياوي إيش كا أم جاوا يجانو جه أهو ما بيك قبلة أو تام بيك قبلة أو

فهو لا يوثقهما ولا يفتحهما حتى يزيد عن هذه ويبا ويبا ماني an wee paaren were ba gana anaikai ole elehu ni eho naikai obe hen oye ku ona medure ka adanye especially we tun malati anyi ndure ka boda boje kelen ona da eho naisu na lewe ska wai kwa ho gedo

asadisa anatɔ hinɔni yushtarotu fi lkiyam ɔkiishiɔ ijɔzɔ ɔjɛ alintisab yani kai kaw mani jɛtɛlɛ yani ɔwaa jɛ ni sada mani jɛtɛlɛ falaisa lahu an yakifu ma'ilan ila ahadi jambai ɔkɔziishiɔ kai ɔzɔ jɛ laika ume jɛ mu mani ya ni iyi aka hɔnyan aw munhani ila hadi raki'in ɔdo jɛ asi kai ndo mani kahi nọ oh, na suba oh, kudu nkwa ba edes ka waje ni sala anya da nyidure kai ame ga loje ni sala da ka o oh, manu da ka no manu je edes ka ma waje ni sala edes ma da ka na ja wa ka hmm, da o in in hana bila ana ka kahi in hina bila ụzọ dai ka ọ bụ kahi ọnụ kahi e wa go kọrọ abela ọ ka anyị saa ajọ dọ nya etere. je tere ila hadi qaribu min hadi ruku nitu ehena kai agore oyini ni ruku agore jodo so ko dun ko batala salata o kisalo no redu ana koro boje wa ama itraku ras fala yadur o ka do man kare si dai kire so man kahin fala yadur son me ka sai kai e wa kuma ni kahin an law ajaza an rukui wa sujud duna qiyam ana ka oro kumi oisu wo kudunku oro kumi oisu bekete duna qiyam amonya ngunje li illa bi zaharihi tamna wal ihna agobe en na ka o ile man ana ka o yo ka o mani onyangu kai lazimuhu alqiyam o zuge ababa ko yo ko jen wa yati bi rukui wa sujud bi hazbi taqa awa mi sujud onre ruko ehopu kata na ka o ban abanya mwa nkare su ikene o me menye nya mwe ehopa na ba nu kata o bosi me doki sa minan asahe akana jete annahu law itamada man bihi uzur ala asa aw haitan saha salatu ọkọrọ na ka e o nya nkata o shenwu bayire okute ya na no nya nkata na o ma kusala da nyokuta na mansu do shenwu bayire awi kado man shan mobile gene sawa'un onyonyo aben sakota huwa bi zawali aso odonon bo ahore nyeten ja do kutono am lam yaskut abi ka ado okutono no jisu hore wo ahore kako wako zahaba ila dhalik ako awnin ila yonon abu zar at abuzar zar wa abu sa'id an al-hudri at abu sa'id ana bani hudri radiyallahu anhuma wa mulu hina ila wa jama'atu min as-sahaba atifa irago ina sahabi wa ghayrihim ataynawa وقد ثبت في الحديث أولي يبتني الحديث كاي أن النبي صلى الله عليه وسلم كي النبي صلى الله عليه وسلم لما أسنا النبي صلى الله عليه وسلم أمراز أمراز أمراز يهيم that is mono obanara ban wakabara dara bela ittakhadha umudan ani okute ani otu anaika ya ose fi musallahu ene ija akusala ya tamidu alaihi daika ana nabi sallallahu alaihi wasallam ona ba ilen hadith hadith ehera ikosa na zenyire akwa kusali juma enyi eh, semewa de na dugute de tete za je dake tase an anato au hena arja fi sifati alqu'ud an yajlis mutarabbian okay anaje telehu ijoda ya to da kawa aya to kusalan an yajlis mutarabbian aka onawika oyato mutarabbian da kawa mani jafanu wangun ora me ya to ami ani ato do we mallesha no mulyo na odo babo mallesha na ka ala ere tinye mu enye mu na imlis kama sin na fi mo hon ma se ya tele na na ta ka tan hun so ana we ka o man odo me ato do man jaho do man jaho wen ọrọrọ ẹ ya risa ọrọrọ hụrụ awọ ya tụpada kidu mana ya wọra ya tụkụ sala abịa mechi ọka wa ya wa hadha ma zahaba ilahi malik ọsọrọ imam malik nan wa ahmad at imam muhammad wa abu huzaifa at abu huzaifa li hadisa aisha agu hadisa aisha allahu anha ọmọlú ní ẹrọ kọlá tó ga kí rọ̀ẹ́tù rasulullah sallallahu alaihi wasallam yusalli mutarabbian mẹ́rin tó ọmọlú sallallahu alaihi wasallam ọmọ daika dáìka bọ́mọ ni nahunwanwun yani dọ́ọ̀mọ na uruhushan dọ́ọ̀bọ́ jahunwanwun dako amma karahiyat ibnu masud lidhalik fima rawahu anhu bayhaqi okawele oyiya anaike abdullah ibnu masud oyiya eleonon eni sanaika adawe eni sunanul bayhaqi allahu lam yakifu alla ma ra'atuhu aisha radiyallahu anha fi sifati julusihi sallallahu alaihi wasallam fi salat e eyala olivili sanaike aisha radiyallahu anha ole ini apejiwe onto omori sallallahu alaihi wasallam ome me yato aba yato kusalan ana nule ke asabi anyi do kale o do ka ke isonon same sababi era hadisa na ka o bainan ore dak wa yumkin an yuqal o ko bo sika ya ka kae arja an yajlis muftarisan ala qadamihi al-yusra ana je terehu ono ka oro ya dai kai boda ma ni tofa no wa ten lamma sabata fi hadisi an ibn umar al ma kom ile beta ni hadisi ali umar radiyallahu anhu mulu ina la qala ka sunnatu salat sunni sala an tansabu rijlika al yumna ona ko ma annahu awarijan wa tusni rijlika yusra ahwa hado man to de fa qawluhu sunnatu salat o ko ma ni kono ka sunnatu salat Haza ala umum ogoson non ija bile dai kaba generalize bakare ba ben fa yakunu zalika aula o kado bi kai osono jetere hun ma jawazi julus mutarabbi'a da ileka a zai koro ya to da kawo ya to doja hun won li fili sallallahu alaihi wasallam agwo me ana kontu mori o me kama taqaddama fi hadisi sabiq azma kama bayni hadisi ana ko dawede tak wala shakka anna al marid idza lam yakwe ala Jilsa, aljilsa okenya dire ka kona ke nwazi ana ka onyu kata oimane je ya tonon jalasa ala ọ na oba yate ya no nyanwe ato wenyanwe ọ mebi ọ ya ato akusala na on oru wa ya ato okono ba ya ato ba kata ọ kata لعموم الحديث أقوي أيوة أني حديث بكاي إيه. فإن لم تستطع فقائدا أنا بكا وين يكتا لا كاو يتن ولقوله تعالى أقوي كنوم كاي إيه. فتقوا الله ما استطعتم نعم وهم ولين سبحانه وتعالى أهوبي أكتنا كواني دوك آشرا يعني إن سنك يجيهم أنا تويه إذا لم يستطع صلاة من قعود صلى على جنبه الأيمن مستقبل القبلة بوجهه ana ka ozonyu kata wa yate okusala ila kahan eibole da ka we ki kiblan yom wa yome ima apiruko wa sujud man kare sai ka mana kare suhi ijame ruku ate ijame sujud wa yara ba'du ahla al-ilm okipaino noye enlele kae annahu in lam yasate istalqa ala dhahri ana ka onyukata ويرى بعض أهل العلم أكبرنا نوية إن لكي أنه إن لم يستطع استلقى على ظهر أنا يقولون أن يكتا دوم أن سلمان دو سباي رو جيني بحيث تكون رجله إلى القبلة نتو دكاي أهوان دا كما أن تنادو بك قبلة قلت عادل ابن يوسف أكو الحديث في ذلك لا يصير أما حديثنا ما نسبة إني أمري من إلى أن أيها تونو كمان يتان حديث أبي أنا لا يصيح أو جتره dake hadi ashara ana to ewronya in ajaza an salati muttaji'an ana ka oro kume o ku salada ka wastaten ihtalafa al ulama ono yani enye gahi ni leonon faminhum man yara anyi ne na lai kai ore kai annahu la yantakilu illa halat al ukhra o ku banene udosa e ku ani condition sa bal taskutu salata anhu salare ji sahore swan لأنه لم يذكر في الحديث شيئا بعد الاتجاه أو كاي أذاب أنني أويت ما أنا كنت مولى صلى الله عليه وسلم أو سبع أو لما يستطيع ومنهم من يرى انتقال إلى إماء بالرأس داني أنا كا إلى كاي أنني أوي ماني هني رسول ثم الماء بالطرف أو لما أنا أوي هني رسول دايكا إياه قاسي كوندو كوي هني يعني بالعين dɔkita mi na ka di yan awo ni ruku da nyɔ mɛmɛ ijɔ ni suju da nyɔ mɛlɛ mɛ summa ijra al eh, qur'an ala qalbi ala qalbihi akaw wɛrɛ mɔnɔ da ka ayi ɔta ŋɔ ase ko qur'an da ase qur'an yɛrɛ ina yan wa daliluhum qawlu llahi ta'ala ulubile oyi mani kɛnɛ mani kɔnɔ oyi kɔnɔ mori ka kaye fatakullaha masatatum nyɛ ŋɔ ihu mori ɛhɔ pɔnɔ ko kata o ɔza qalu daki fa ina salata af'alu wa aqwal aw risala ukɔrɔ mɔɔbin dɔlɛ ati dilɛ o kala yi nani fɛyidɔ lam yasati afaal ati bil akwal ana ko wɛnyɛ mu kɔrɔ na yi nani do sɔɔbɛ ilɛ o kana yi nani wayan wilfil bi kalbihi do mali o yi bɛ bɔ mɛ ili ayan wayarɔ shehul islam ibn taymiya rahimahullah shehul islam ibn taymiya umuli mayan baya annahu man annahu mata ajazal marin anil ima bi rasihi

السنة حال قيام أن يرمي ببصره إلى موضع السجود أكي سنة أنايكا أو إنو منايكا أو سجي أو نويكا أو نو إيان بني بيلي أهنايكا ناسي بيكا alaika wa kusala alaika anu wajadu we hilan eh iya wori idu wa nasibika lamma sabata fil hadith asma kum ya badaini hadith kai annahu sallallahu alaihi wasallam aw kuntu muli sallallahu alaihi wasallam kana idha salla ija ku salata tarasahu da man kare sanihi waramma bi basarihi ila al-ard dai ka iyan etesu eren ala ka wa ko sala abona pala utede dai ka ne uche ipin so ila papa ene salai onobe al-qiyam onobe oije da kusala sala no ina no al li salat ila ho wono se saniya summa yanwi li salat onobe oimari sala no dakwa niya isana haro rukun wen. لقوله تعالى أقوي كان يقومون وتعالى أقاك وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين أني سمو دانيالا أكي أنه يقومون وتعالى إجن نبا هكي أهكونا دايكا بنيو يومورهين دوكي وقول النبي صلى الله عليه وسلم أتوي كان يقومون وتعالى إنما الأعمال بالنيات abukɔrɔ bɛnbɛn rere aro ɔbɛn dako zahaba ba'da al-fuqaha ani pa ini ono yeni anai kai eneni kai illa annaha shartu li sihhati salat ka awere aro idawin anai kai o meka esalada ojetere dako wal farqu bayna qawlayn ehahi anai ka o ina kanere yeba anna man ja'alaha shartan ona ka o meke idaben istazima uzuge tazakaraha kodo tamai alona hata yantahi min sala polo do meta honi sala agokai isana he ido in sala yusahibuhu min bidayatihi ila ahirihi idi sala asman ki ohi monene bane zuge oyin ini sala ini oyin man polo ana ka ana rume yan obedo le zuge si obedo sia a so be obedo man ina ya polo de de de dagwa man ala ha rukunan ona akai oyi aro yani egan wawen فالواجب أنا بلالسو اتيانو بها في أول الصلاة فقط أنا بكا أرشوه اني اني مثال نوكنن حتى لو زهل عنها أثناء الصلاة لا يدور ندري كا آية نوهونا إنو منا إكا أسيكو صلانا لا يدره إبا بذا مايو وقد جمع بين القولين الحافظ ابن حجر رحمه الله عليه يعني أو قوة به إليه يعني ابن حجر الأسقلاني الحافظ

ọnọ wika yɛ asɔsi ana wika yɛ ọba mɛ ka ala nɔnɔ anyi ka anyi sɛnɛ nyi yɛ yanni ɔlɔ asɔbɛ mani sɔbɛ yɛbi ka pooro da yi ka lɔnɔ yi na ija yɛ ɔhunan kɛnɛ de salawu nyɛ kata ɛn eh, sɔbɛ ama do wɔyɛ ko ba ana wika yɛ alọ nɔ bɛ nyi sharton saritan ɔsɔnɔ dɔ bi ido wɔn niyatu mahalu hakɔl ɔka welo ahɔ aha nọ nọba anyị. la wala yusri talafuz biha edenyo ni sharia kawa kaato he yani do nyunwe bal talafuz biha yu'addu min al bid'a okay oi mane ka do nyunwe aza kine da moya allahumma inni nawaitu faridatu salas ama ema e kweli ni nyabo edema nunye dakwa maana nia atumi ye aro alqasdu ono bambono lanyen wal azmu asana da tinyitinan kona men famata adama wa qasada salat umono dole tenje dole anyo bamba kona kusalan fako tahaqqaqat niyya niyya rono fako tahaqqata niyya niyya wala tioje dole kumulahizat ansa wal kayasilire inire aro hal yajibu ta'inu salat allati yusalliha ababawin kaye wa mani jɔɔci isala na ka wa ba ko donc aljawab o ko na in kana salatu nafilan ana sali nafila abi ana ka sali nafila ana ka jana ali ba ko ne enye ebe jɔɔci fayakfi an yanwi salat wa in kana nafilata muayyanan ana ka nafila ana ka iyo mane ya ka sunnati zuhur masalan azma ke sunan rawatib ono la ko ni zuhur ya pejiwe la yuftaratu an yanwi ma'aha kauniha naflan ev ini ido kai ọ̀rọ̀ nyá lórí rẹ̀ ọ̀ka yìí náà fi lọ́wọ́ ìbálẹ̀ pìníyà ọ̀họ́ ní ọ̀họ́ àròkà yìí àbínáyà ọ̀ka yìí wíṣ kọ́wá kọ́ súnì zuhuri súnà tó zuhuri. wọ́n kánà sọ̀lá àtàfọ́dún àwọn àbíkísà lọ́nà اختلف العلماء هل اشترطوا تعيينها كالظهر مثلا أو عصر أو نحو ذلك باي ندون أني أوجي مني إن يعني كاي إدابين كاي ومن جوتي كسالي ظهور يابين

أمر ولا صلي ظهر ثم نوى صلاة وصلى وقب عن ذهنه أنها ظهر أو لما دمرون كنا كصلاة أما دبه لا يلزقه صلي ظهر يون أو أسرا أو صلي أسرا أو غيرها أو كصلاة سا أنا كيف سنن صح صلاته صلاة أوجت وقع ظهرا صلي ظهر يون دورا لأنها صلاة الوقت أو كنا صلاة ناين يعني ومالو دايا ونهونا قال شيخ ابن سيمين وكا شيخ ابن سيمين رحمه الله عليه والذي يترجح عندي وكنا كأوه ليتو ايدام القول انا بلا كاي بانه لا يشترط تعيين اغاني كرمان جوتين وان الوقت هو الذي يعين الصلاه اقوكم انا كواجي صلاة كاي صلاة كون من صلي ظهر ابي وكذلك لا يشترط تعيين كونها فردا اغاني كاي ورمان جوتي كاي ابا بابن aw ada alkawado akwatono man aw kodo alkawado tutan aw muadda asana no ay ko kene ini ada na ka amban yake umane dak saniyan ogwa yajibu an takuna niyya jazman ababuka alono rani alono o ko inu ase ko sala na ba batala salatu e sala no re du wa dira maruka wa sala na wa na le maruka jama kwa ta jama ko wa bana maruka wa wa an sasa no na me wa honi sala na ka ko hada mazhabu shafi'i wa malikiyya wal hanabiya anabila o ka don imam shafi'i at imam maliki at mazhabu imam hanabila walakin law taraddada ama ana bi ka ba sin na fe ben e roka o ma ko sala na de roka bawol kama na misono ni bawol ne pola sira we bawol kama na blog phone na min o e ka kona hona o la maruka mana blog phone na ndo mara sala no sida ama na ka ba aisha we ka bawol kama na blog phone na mdala ne basala dai ko mana aisha we okay fi kot e ha eno di salona ka an yasma o man yunadihi asma ko na ka o wo na ko he fa yataraddad fi huruj min as-salat okay da se no se be eni o to honi salona fa salatuhu sahihan ala rajih salan oje in erana ko je tere wala tubtilu illa bi azmi ala qat'iha salan oba da ebiji ora maruka e ona di salan non tọkì sàlìsàn ọgọ́ta ìzà azama ala fílì mùtìlá tìlì sọlá ìjọ ọ̀nyí fọ́tí náà ìjọ rà hìẹ́ pẹ̀tẹ́ ina nko na mi sana ka odu sala ka akle asman ko ile aw kalam aw kadoro kale aw gairi zalik ay sana ka aw aw ala ka horojihim min salat ala shart o do zuwa o to ho ni salan da ni do no se ge ay da ko kaka on wa salan nan o don no be bona to ho nan fa sawab o kana je tele anna salat la tubtilu bi mujarrad zalik aksaludu agoka o ron man yason nan لأن بطلان أقول كويدوان متعلق بفعل هذه المبتلات أنا بأوزوجة إسناكو azmi إجو لا بأزم على فعلها إيجو لا نيو سواتنا كاي أنا dɔk walfarku bɛna hadhihi mulahazat ok haya nai na kane ilai onisebe kajiin waan wallati qablaha atanai ko dobidi dobawe anna hadhi mutaallaku bi alfazi bi afali salat ok sono bele zuge ile ukolono rameni sala bihilafi sabika fa inna ha mutaallaku bi niyya yani o yatoye e papa ana dowidi agokono bana zuge aro ɛho na ndo kaka eji ma ŋun ri ko ɔda enyo ka eji ma ŋun na ɔkɔrɔ nɔn eji na ma wɔn salɔ nɔn ɔsɔn ne bi ɔkɔrɔ ama na bi ka wa sɛro wɛ ka ma ho ne salɔ nɔn yanni alɔ alɔra adiɛ nyinamali amalo beniya rɔbi an ɛrɛ ɛho na nɔfɛ wɔn ka je ŋo ɔnɔ bi ta welu niya ɔyi balalo wazali ka bai an yoha welu niya min sɔlaati le ka ana wika olojisharu huni sala nyina huni sala sa inu monu waze kusala ba fa hadhihi laha halat okele onon onyi condition anaika osebe anaika onini ozire irenyi al'ula onyi papan an yuhawiluha ona wika wijishan min farida ila farida wajisala baba nyina huni sala baba sa kan yakunu nawa zuhuran akona yuka odumari eh, eh, apejuye do odumari sali zuhuri summa yasrifuha ila asr ole monodu shi jana ngoni asr ehuna eh, wa bidime wero kwa ayo yuka wala kusali zuhuri dunyima dumari zuhuri do akwa ndo manaka ah mara kusali zuhuri do kwes kwa bala sali asr agoka wasi zuhuri kugole fa fi hadhihi alhala okay enu mono masaya batalat ula sali papa ole du sɛmɛ lianahu kɔtɔha agokɔra da walam tan aki saniya dɔɔ yi sɔɔhu ban lianahu lam yati biha fi awali salat ago ka ye o sɛlo nɔni bɛ o mɛ nyimi sala dami o sɔnna sɔsɔ ka ye wɛnyɛ ŋa kusali zuhuri na ago ka waa tama wa o de sɛ kodo kuba ka sali asr wa mani kɔ e papa ɛrɛnyi o pɔ wa ɛrɛnyi because e papa wa sɔ da o pɔ wa wee ma la nu mɛ nyima ka sali asr ha bi. so wenya ngo jesi hone sala naika ebe ebe duwe jesi hone na ngona sa sania ogwawa an ha min nafli muayyin illa nafli muayyin ona ka wo jesi sala nafila naika aye na ngun nafila sa anaika ale donc ka an eh, yanwi sunnat al-isha ona ka odomaru kona ko sa sali sunni ishai yani suna noratiba ana kuraka eba aba wile mo sali ishai summa yankuluha ila witr ala manodo wala malodo wala tini witri la yasihu zalika aidan lamma taqaddam o ile mosana non o le je tere o ma le je agosana kala azza because ele ya mina file na ka o nye amane ye kosana bi sunnatul ishai dada ni sunna no eh, witrin so wenyam jisu hona nyina ngunosa agobe lizi na niseba ona seba bide salisan agwauta an yuhawilaha min fardi muayyan aw nafli muayyan ila nafli mutlaq ana bika wa bali sala babu ana ka aya awiki nafila ana ka mani yada jote na nguni nafila na ka o da jote nafila kenawen ورجح شيخ ابن سيمين صحته شيخ ابن سيمين او كاك اصنن دولو جسهون هنا دولا بدا nọ بدا كسالي ابابو دولا نجسكا انا كوالا نفيل لاكا يبكنه enyameka abika oda kusuna no laisha da na kaja na alilu zalika sabi lizin sabi ila yana ka لأن المعين اشتمل على سنتين أكسل نايكا آماني آجوتي أو قرية باغو نية مطلقة نية نايكا بوبي سابين ونية معينة أتي نية نايكا أو مانجي صنوتي فإذا ابتلى معينة إجي أرو أنايكا أو جوتي أوليدو بكي مطلقة أرو أنايكا أو قوة أنايكا أو قوة بلاي بابي أو إينان donc wal maksudu bi qawlihi o kisase ka o yi kana ka kai niyatu mutlaqa niya na ka bo kwa bele ba ben ono bi niyatu sala ka e, e, a sala no akwa sala ben ali wa maruka e sala ben wa kwa wa bi qawlihi o ka ka kana ka niyatu muayyana ni alo ana ka jati ay ko ni hazuran aw asran ka e sala non zuhuru ben ki asre aw witran aw ki witri ben aw ono aw tahiyatul masjid sasana bisana ka aw ko bɛ ini o yi jisi hɔn ni sala nye do wa bara yi sala sa dɔke salisan ɔgɔta wa yabda bi takbira tele ewe ni da yi ka kabari papa ɔnɔ si nyima kabara na yi ka ɔmi se nyisi ɔki takbira tele hiram aweli kabari papa ɔnɔ ana si mi se nyisi rukunun min arkani sala ege ŋɔ wɛ ne ge ŋ sala latan akidu sala sala ɔba so illa biha akalilɛ.

وتعليلها إسان سالس بحلال تسليم أنوي أوي سلاما ذاك في حديث موسى صلاة أولا إن حديث أنا أو صلاة أو كويتر إذا قمت إلى الصلاة فكبر إذا أو كويتانا صلاة جهم كبر متفق عليه حديث أنا إمام بخاري أتي أبو أه مسلم ودابن وعند أبي داود إذ أبي داود لا تتم صلاة أحد من الناس اسأل الله بعد تأذنيني أو بعد تأذنيني حتى يتوضأ أقام لولا فيدعو وضوء مواديه دوسي أن ينصم لولا دوسي نتوهن ثم يكبر أو لمن ندوم كبرا لكن ملاحظان أن يسني كي يسلجيهم يجب أن يأتي بتكبيرة الإحرام وهو قائم أو بابو ọ̀rọ̀ mi kábàárà ẹ fà bọ́nà anásẹ̀mẹsẹ̀ ẹ̀yìn sì dá kamilu ìtìdá ọ̀yí jẹ́ <coughs> àǹdá ìkáwọ́ jẹ́ dọ̀ jẹ́ sẹ́sẹ̀lẹsẹ̀ àtà ìkáwọ́ jẹ́ anyhow ọba àkwẹ́tẹ̀ bóòlì dọ́mi kábàárà ọ̀gàfà nàbì hùmẹ́ in àdọ́hùn àbí hùmẹ́ ẹ̀nà nàbí ẹ̀sọ́ ọlọ́wà lẹ́sọ́lá ọ̀rì kan níbi kánà ìdàkọ́mà ìlẹ̀sọ́lá èjì ọ̀kwẹ́tẹ̀ ànísọ́lá ìtàdàlàkọ̀ ìmọ̀ dọ̀ jẹ́ allahu akbar قال نواوي إمام نواوي إن آتى بحرف منها في غير حال قيام لم تنعك صلاته فردا بلا هلاب أنا بكا أوصف إني أتي في الله أكبر دانا بكا أوشوا ونشوا أب منا يكوسي جن لم تنعك صلاته فردا بلا هلاب صلى الله أوه بلا هلاب أين هنكتين لأنان أما كذا الله أنا أبغى نسلا ọmị a anyị ye ŋuni sala dɔ bɛ tu ka ni ruku da ko alahu akuba dɔ bɛ tina so wa ma nin mɛ lamtan akit sɔda tu ka sala wa nɔ wɛ sɔ a ko ka ɔye mi kabari paapa ɔ nya hana a y'a mɛ ɔye maa nɔ bi kabi waa jɛ wa ba jɔ sala na wa ba jɔ ni sala wa da ka bɛ tu k'i ma mu ni ruku wa ma nin bɛ da yi ka e paapa wa wa kabari paapa alahu akubar. na ju anu rukudo sa me kabaro sa e ka ebe ok allahu akbar wa mani me salono e iso e ana wa ku salono wenyo ona ndoni ka odo wa careful ene wa join ni sala ka kabara ai ka o iso wa nu be bo je na sai e ki allahu banai no e je di akbar ni o so amani nye osannon daga suma zakaro hilaf fi ukuiha nafilan o kitaba nye gahini kai sala ne ukwan ono na nafila da ohe ko ababu ele nyo gahina ni o kokore mi ya so ok yata'ayyana lafzu allahu akbar awa hure to he yani ona jote lafzi allahu akbar wala yuzi gairu ezeze kolo musa na ebo na ebo sonon wala qama maqamahu oda kale ire e kono oje ujan mislu asma kolo kakai allahu azam ehuna la kai so kai allahu azam mulu chete mu allahu allahu azam mulu de mu allahu ajal mulu chete mu wa fi qawlihi okay abiko kakai allahul akbar muhammadu ka nkwe kabala na kawasu ya wa isho be doke ini oyi ka osonon ini allahu azam allahu ajal edenye hayi amma allahu akbar ido anyi hilal fain kana la yusinu arabiya ana koronon oyi wurar bawa because oyi mani ka ono mani ka ara anyi sawara oka ana ka oronon o wurar bawa okay fayuji an yati bitakbir bilugati a zai kai da ke ekura wasu mi kabala ana ko ya wura ba waya ma ka ka mo ma ba nyima wadu ka omori ode ngun da ma le ko ya le ko wa wa ere ya ikono no ine para ke ama kosa oni ko ra kosa alba wono ana loki amani sawa bi lugati li qawlihi ta'ala agwe kono mo ka kai fatakullaha masatatum nyan wa hiyo mori e hopo ka tonu wanye ثالثا وقوة يتعين عليه لفظ تلفظ بتكبير aba hure to he o ke laws o tere kabara wal maqsud semin ka aba mane ka do ka inu we harakatu shafatain bin nutki biha uwe he nyunu pa o ka wala yafi imraru zalika ala qalb asa aho da kai wa ba je da ka man mo bakene ilimna on pa wa he da kai na o ya ka o ko ho da fa in kana munfaridan o da ka de o ka na ka o de nyawen au la yustaratu jahru biha ebi jawe kawa belo ka to he duwe no to he wala an nafsihi awika onka ana ikon moto ala sahih isana ka o jetere bal yakfi awo harakatu shabatain sirron ka o man hinyun pa dai ka botan wa kan ewika ama were alenyo na ba join sala o sala na don we on me weda jo mi kabara do so che jame nyo sasa ana jẹ ni sala ansa ko tawon me do tawon ka da ko nyala oda ka ada ka wo on nyala wo du ne ko ya Allahu akbar da bo don ko kan ka be imam wala hunu rukun dake eh, wa in kana imaman amana al imam awen asma min waraihi ujuban do me ke ni hile man o re re so awen fa in kana sautuhu da'ifan ana ko won o ko bi a dona kai li eh, ana nabi sallallahu alaihi wasallam ago hadis kai onto mori sallallahu alaihi wasallam sala fi marade bin na o kusala enu ma jori rada wa abubakar yasma'u takbir da ka abubakar ame ka enne wo kabalo onto mori sallallahu alaihi wasallam dake robi an anatwa huna yambagi an yati bi takbir ala wajhi akmal o be la rasul wa kawas kabara be jizana ka ogo waliohadhir min almuhalifat dol silengon hune oijinye ka kawlihi asman koy ka kaye allahu allahu akbar do waso watida a laki bi ziyadati waw do waso yati no dalika allahu akbar dalika allahu akbar aw allahu akbar do mani ka da ke ba no bo si madayon aw allahu ajbar da sai da kaka akaka akbar da ke ajbar da ke ji masa yadda da ke bil jim wa yukrahu tamtit bi an yumidduha madan zaida e ya turu eh. an man ka oro turi madan anaika oh, eh, oh, aywa ahala anza ko kado ka Allahu akbar dora tulahu ne esana wala ko be tene esala he wallahu alam amudo nya ire ona wala yukabbiru al-ma'mum e jamaa aba me kabara hata yafrugu e, imam min takbiri imam meta ho ne kabara aka fa kabara lamian ake takbiru ana bi kɔmi kabala de ima man bamɛ kabala nɔnɔ ɔsɔ wɔ jɛtɛrɛ wa alehi istisnaf takbir bada takbir eh, takbiru imam ani yɔ kɔbale ma tenyi kabala me, ɔlɛ mɔni imam la mi kabala wa dalilu zalika kɔlu sɔɔlɔ alayhi salam ɔke hujire ɔnɔ ana waika ana ikonto mori sallallahu alaihi wasallam aga ke inna ma jo ila al imam li yutamma bihi imam bana me kawasa sa فإذا كبر فكبروا إجوا من كبر أو نرمي كبر عن يعني الحديث إلى سنة ونصيبه إيه لدى كذا يقول يتتنون أن ويرفع يديه مع التكبير أنا بكا أبا قربان وأهله للكبرة قال ابن منذر رحمه الله ابن منذر مولى ما ينبغي لا يختلف أهل العلم أن يعني نجد مني في أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه إذا افتتح الصلاة كان النبي صلى الله عليه وسلم o koroba wa hele ijano di sala zako ama sifatu rafi awere apejuwe ay koroba wa hele fadhalika bi an yamundu asabiahu wala yufarrij bainahuma ona wika aba mane tanu ba nda ki jama na koroba ba hele da ka odige gonon ba mane tanan wala yufarrij bainahuma aba me kaba rak allahu akbar man ganwa mm an allahu akbar dake فعن ابي هريره رضي الله عنه اداه ابي هريره ومولى هنا قال كان رسول الله صلى الله عليه وسلم او كنت مولى صلى الله عليه وسلم اذا دخل في الصلاه اجا من الصلاه رفع يديه مدا اقرا واهله ذاك ما نتنوان ايكو اذا كما كبر ذاك انو الله اكبر آه، الله اكبر كما انت مدا وقد ورد وصف ذلك في بعض الروايات اقام انه apeji wenon ini ipaini riwaya walam yufarrij baina asabihi walam yadummuha ka onto mori sallallahu alaihi wasallam o ganubanihi o mare koku wa yakunu rafu yadayn hazul mankabe okay o ikorwa ba hele dai aka ho izawayan wa huwa wa huma katifan anabe izaiban uznain abaka aiban ودليل على ذلك فيما يلي أوكي أولي أنا سيرانون بأنا بسنا الحلة الأولى أوكي بابا ثابتة في حديث أبي هميل المتقدم أو من يبتع إن حديث أبي هميل أنا أقول يقول دين وكذلك عن ابن عمر أبو ملاي هون عبد الله بن عمر رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم من أنتم مولي ومولي من دولة مها إذا افتتح الصلاة إجاء نزي صلاة رفع يديه أو قربان باهله حتى يحاذ بهما منكبيه قولوا من يكاكاها إذن وإذا أراد أن يركع أو أكجيس كنا ملكوه wa ba'da ma yarfa ati rasa ati o ya mana ko reswan wa hele mina ruku onu ruku wala yarfa baina sajdatayn aqama qura ama qura wa hele ina kani sujud aiba ama ama weli sibatu salatu nabi an albani ma rahimahullah alay o si hadisi be anaso kai onto mori sallallahu alaihi wasallam o qura wa hele inni ijo ina kani sujud aiba an hadisu sahih ana mewara akoyinya la ile ehusibatu salat o mega hewle ta ani al asl ana volume ta ana ikono ni 5000 danya na ka a me kunyan da somara da banin da wale man talhis ana ka e. a bere kanal bani ko a be tali kana me da e ko ko don not the percent e wor ko waya o me be ta da ele banyo nuzo nyinan dako wal halatu saniya yani ile huwa sabitatun fi hadith wa'il ibn juhur ابن هجر يبتا إن حديث وائل أنا وذي هجر المتقدم أنا دوبي وثبت ذلك من حديث مالك بن هويل لما عليه يبتا إن حديث مالك أنا وذي هويلس كان إذا كبر رفع يديه حتى يحاذي بهما أذنيه إجوا مكبر أو قربان باهلة دايكا أكا هتان أو كمانيان dɔke wafe riwaya ini riwaya ni furu uzunehi yani uya abetebeto wa apejepeje wa utano non daika ono mani yaka hani wa idha roka atijua miruku wa idha rofa rasu mina ruku atijua kure sohele hunu ruku فعلى هذا ذهب بعض أهل العلم أكتر سوسنن أنا إيه، آه، ينن كاي أنا إيه، إيه، ينن كاي إلا أنه مهير بين هذا وذاك أني آه، إنا كان سنة وجمع هارون دنيا نقوا بين فقالوا لك يجعل أطراف الأصابع إلى فروع الأذنين دوم كاي لسوزي كيكي daika aka hoton mania wa kafehi ila man kabe ila man kibe awere watan daika aka ho izaman yan wal qawlu awwal arja o papa ono je tere hun ijani do menye ijani do musa wallahu alam umulu nyaire nan doki mulahizat an sanani ka sire je mu waqtu raful yadain kire mono da se korwa wa hele له أكثر من صفة كوني أبجويرو كما ورد بذلك الأحاديث كالآتي أسمان كما بي إني حديث ليني أسمان كي أما بان نقطة ألف يعني point number one يجوز رفعهم يجوز رفعهما مع التكبير هذا آه كاي رفعهما أو كرابا هلا ذلك أما أما مكبرة أو وراء كرابا هلا الله أكبر لما صبر في رواية لحديث ابن عمر المكم هبتين رواية حديث ابن عمر يرفع يديه هنا يكبر أو قروا وهلا إنه منا كاسم كبارا أو نبنا نقطة با point number two ويجوز أن يرفع يديه أولا ثم يكبر هذا يقول قروا وهلا إبا بدا دوا مكبارا أنا ما نقروا وهلا أمي ما نقروا وهلا دوا سبا مكبارا وهما مرفوعتان qabla an yanziluhuma lamma sabata fi riwayatin inda muslim ok ehin bon non o mani hepete tawidi do baba ti asman ke o me hepete in riwaya imam muslim kana rasulullah sallallahu alaihi wasallam o kontu mo mo me ngodo re mo ha iza qama ila salat ijo akwata ni sala rafa yadayhi hatta yakuna hazuman kibayhi thumma kabara ejo ya kwete anisal o kurban ba hele polo de ya kahidan o le mono do mi kabara wa fi riwayat li abi daud in riwaya abi daud summa kabara do mi kabara wa huma kadhalik da ka en le ono na ba ezo na mara kurban ba hele da saka allahu akbar da ka wa mi kabara da ezo dako nuka to jim pon number 3 wa yajuzu an yukabbiru awwalan summa yarfa yadayhi a da ko ka allahu akbar no saman ba hele لما ثبت في حديث مالك بن هويرس إثناء كوي بدين حديث مالك كان وذو هويرس رضي الله عنه أنه كان إذا صلى يجنت مولي آكو صلاة كبر أم كبر ثم رفع يديه تو سبقر وواهله وقال لك إن رسول الله صلى الله عليه وسلم كان يفعل هكذا أنتم مولي صلى الله عليه وسلم أم عنيمه ذاك النقطة الثانية إذا لم يستطع رفع اليدين إلى موضع المستحب ana bika ozonya ọnya ba hele na ngunu aha na kisi ata bima yaqdiru alayhi liqawlihi ta'ala fataqullaha ma tatatum oshowe hopo no nyukata na gwe kono mori kakae nyanwa he mori mweru mezo maybe ozoya anya de nyana ka obano de obano free o anya nkata na no ban daika ehwo no nyangume allahu akbar daika no rume tun awome oh, wanyu kata adanya na ndule ka doka allahu akbar mamu bakena sika inimine shehi be anyi da ko je anyi da ko wa me na hu wa anyu kata ba bo me doke ma taqaddama min istihbab rafil yadayn oke isana ka o dawide ini oisho ini sho ko ko bahire yastawi fihi al-imam wal ma'mun wal munfarid ebe babin imam on jama'a to na ga kusala yan wa sawa'un kana salatu fardan aw nafilan onyoonyo we salanon abba bawe na kina

amma doka in kanat yadahu fi sawbihi ana ka achane vana inuban bi sababi bar agubeke eto unene wa nahwi abiri milionon jaza lahu raf'ihma bi qadari ma yumkin a jayo kai onyan kura abahere e hopana kai o orume amani zayo ana ka a eto hulene pelaki lamma rawa wail ibn hujur alma sana ki wail ana wazi hujur o dabe kai qala qira'atu nabi sallallahu alaihi wasallam ono la nabi hina tataha salat eno mona ko sino sala rafa yadehi hiyali uznehi daman qurwa ba hele dai ka ka hotano yan ثم قال أول ما نلقى ثم أتيتم أول ما نلقى بل ما بيتوان فرأيتم ميلوا يرفعون أيديهم ميلك يقروا وهلا إلا صدورهم نعونا إلى تنين في افتتاح الصلاة إجاية للصلاة وفي رواية إن رواية لك أن ذلك كان في برد شديد أي معنى ما أنا كنت مولي صلى الله عليه وسلم أو معنى ما إنه ملائكة يتسيون نبلاكين أنا أقول لك أروانا ميونا يعني صفة صلاة على النبي أن رايبين صلوا كما رأيتموني أصلي لك صفة صلاة النبي أنا أنور آه سامي أنور جاهين من دولة دولة سيادي سيدي إذا كاي ابن أمان شاوي كاي أنو لي كاي sọlẹ́tù máa rọ̀sọ́lùláì sọ́ọ́lá alẹ́sálàm wà sábúhù ọlọ́fẹ́lá ló tó mọ́ sọ́ọ́lá alẹ́sálàm àtàsábí ẹni fàrọ̀ ẹ̀tùm yàrfàún àdíyàhùn fílbàrọ̀ ní dáìka wọn lè ka ẹ̀ ẹ̀ akọ̀rọ̀wọ̀ wà hẹ́rẹ̀ ìní àìlú anáìka ẹ̀ ẹ̀ mánìtìrẹ̀ ibn wai o maara o ka teto nabi sallallahu alaihi wasallam fi shitai ono ne tuntu mo sallallahu alaihi wasallam eno mago faro etu asabe ashabahu don le kasabian yarfahu aidiyahum fi siyabi fi salat e ya kuruba ne ba hele ina sala ono ndia ka so ki sister so ku ijab na da ki jelba bonoku boni ku abenu yani e mo boto o wa to he o da ka mo bo ka o manuko yani ọba kụrụ wa wahere onye nkwụrụ abahere ehwepụ ni hijab n'ụlọ ekwakwụrụ abahere e ebe abụọ bụ ka ọmanụ kwa bụ hijab anụ ahere anyị alenye especially this enyi uh, e bụ dɔ wari da ke aruti kana ɔmɛ wari ti ìjọ náà sikɔ na mitagbera tɔle hɛrɛ ɔmɛ adiɛ duwe rɛ ɔmɛ mita ɔmɛ mi kabara dɔkura ɔkura bɔbɔ wa hɛrɛ abi du kɔni hɛhɛ mani kɔra ɛhɔpɔ náà ika hijab ɔwɔ ɔbɔ ba ko nɛmɛ ba de especially wàá yi nugbɔrɔ wàá yi numalasiya náà ika.

وراجح أنا جاتر رفعهما فقط مع تكبيرة الإحرام أنا ويقول أباه لكن إجاء من كبارة أنا بكبار بابا لكن ثبت ذلك فقط أكلنا أمان يبلكنا من فيل عبد الله بن عمر رضي الله عنه وارضاه كي عبد الله بن عمر أمان ما أما أمان يبته هون من صلى الله عليه وسلم كمان ما تكوا هو أبا ما دون مشوكا ọ̀nà tó mọ̀ ní sọ́ọ́lá rẹ̀ sálám anákèrè kọ́ máa wọ̀ ọ̀nà dọ́bìdì abdullahi ibn umar rọ́jàlọ́hu anhu yàní rọ́jùlù sọ́ọ́lẹ̀ sahabiyu jalil àmà ìjà ànyìn anákàkọ́ tó mọ̀ rí ọ̀mẹ́ ọ̀nà dọ́bìdì anybody. nandule ka abdullahi ibn abbas okini urahum sayalikun mereke yawa halaka ini yakulu lakum ma kaoni kaye qala rasulullahi sallallahu alaihi wasallam onto molio man ka yakuluna de yaga kaye qala abubakar wa qala umar abubakar man ka umar man ka so inshallah eba je iren were arhono manara try kona ku samare we wa ku isi detail yani anyi kawanene sifatu salatu nabi on albani me o sifatu salatu nabi on usaimin me o sifatu salatu nabi anwal jahina non onye erna weri dan aworo ka wa de anyi so onye onye ka anya he nyi do ha pa e je da hosadana amara nyire na laika ile laika eje tere pere kewe So inshallah, if I uh, give you room for question, let's say any uh, 554 ko. Uh, Jema say 10 minutes for question. Now, brothers, wa alaikum salam. naam mm. naam mm. <clears throat>

wa sase wa umma akwa baba ema akwa baba ndo maruke wa kwana ana ka wa rotan den wa ban man na ko asma kuma ka wa kwa ne wa ko sale asra ya ta so ko da den wa ra ko da te do sabaku sale zuhuri wallahu ta'ala alam na'am brother sa kunya na any question na'am na'am wehu na'am na'am naam iṣẹ́ mm. naam. lɔɔre ba kɔnɔ awi salatu hɔ salatu hɔ awi sala bɛ bɔ nan so a nyangu salama before imam abdullahi ɛɛ muaz ibn jabal a ko sala ilé mɔtò mɔli sɔɔlɔ alayhi salam dɔwɛrɛ mana si yala ne kɔ a si yala ne kɔ ko yɛn la tani sura yɛn nan de asabi yɛn na ka ɔ yɛlɛ man jori kisala na ga dɔ na dɔn kuku jesi dɔ zaa na ɛtɛ da nan mɔtò mɔli ka kasɛmɛ dɔ la ɛtɛ bɔ jesi dɔ la na ɛtɛ dɔ salama bi imam daani zaa nɔ oye ko ka ko no nyu suru do ko sunna wallahu ta'ala alam na'am wa alaikum salam na'am ada na'am Ok oda si oda kusali magrib da wana sama ko no e kusali da ko kula je da ko kula magrib na ete ije ra da te da ka kusala asre ene no meka isubo ai suna amma ona te kan da le ko shaho da ido nyuma da ko ete wallahu ta'ala alam nam last question from brothers nam Naam. Evidence. Eh? Naam. on after thing don dey on like begin wata abo in that way on the corner àmà ìlú tí lè ní ló lè ti tẹ̀lé àwọn ọmọ ẹ̀ tó bá kárí tó tó lè tẹ̀lé ta wáyé kí tó lè tó lè tó ta ọ̀dẹ́ màá nípa hasa yóò sọ ìlà àtúbà hasa yóò sọ ìdá màá ní kí ká kó o bẹ̀rẹ̀ ìtọ̀ àtúgbò àpọ̀ wáyà nígbà tó kà mí kú ìrìtọ̀ lára sọ̀rọ̀. Now, question, eh, Papa, maybe an hour or more, I don't have evidence in the Holland. na ka wine ewe kosre ejo wale be hi ewe kosre abelo nya hona be hi awo abelo nya izo hi na wo sasa na anyen ene abele oye ko salatu safar azaika azo ko wala aworo anaika na we ko itu kene e kunji de be abelo ya do ka hudusi do amma alaba be hi wa horaya na ka e hi wisin be e hi satoton eh eh dia ga ka awu in do decide ko ay ko cosrin and oh, it is known hu bisan na asman hadisa na o me be do to muri sallallahu alaihi wasallam da man don na o me baba hulari jona uh, mehahi done ka ara anyi ziyada riba awa na awa riba sinyi manwo noto mori sallallahu alaihi wasallam doka asuban asumane ya aka ara mehahi akugoli ya han isi silba dola boya ahan ana ka oro boya do shahi is only telling him against asoba na awa mehahi sa amma ka kono awa fe ọwọle mọsọ na ya ọdụnọ waa edoro ahịa kụkụ na awọ ama waa wa na ahịa waa bi dị hadisi na asụma n'ihe dọọ kaka wee nye ida dọọ ọwọle e akwụwa ka ee eh, waa dị ma ka ma nye daa saịsa na riba ada rice ọ da debi na da da nya me ba na ka ha debi na

wamara ahịa ebe ka washa ọhịa do ọhịa duru esutan duwe dasịrị baka ụka anọ men na ndị ụkwụla na ntị yasa asaghị ka ya ele kwunye ụka wa wale masha ọnụ dọ duwe na echere na ọbọdụ ka akwụnye nwụcha na na n'akwụkwụ dọ so umere ahịa ahụ you now take correction against future occurrence wallahu ta'ala alam naam

dala yin la ya suma kuma ka na nyon na ezeme e, ya e ka na anyon na wo dala idaka soma si dala hi wo nyeka ibara ki soma si dala ile hino dala bara ki daka o o mana ya boku o hura hi dola inan e ba bodo lokyo hi dola <laughs> so ba woro ka aya na wa ya na he boku ba woro ka ntumul ka sala he sala he sana ka be majhul e wo to hi sai inan

is not allowed in Islam. Wallahu ta'ala alam. Eldamo, last question. <laughs> wa alaikum salam. Naam. Naam. ee eh, na papa ọnọbịla oye mita mam alanyi emelero ka semen emebere alanyi mero kebe ya akwụsala abụọ inye ọzọ ya na bi kenti ten dọdọ nọ ya kenti ten ọ mita mam ọnyita ọnyita nọ wa kenti ten na malwala shinye na malwala boda na wika enyo tete o wara hura ina ko wajo wa ka ko na malwala do wa me asma ko mebe shaykhul islam ibn taymiya arwana me shawe ke wa hura ina fawatil jumaa fawatil jamaa anyu ruhsa ka oranya mo tayammum dana ini lai jumat meruka eba anya na kureka ehuna bat miribat kodo bat is not a license ko kokore kaze eho bona ka anyire na ka is important anyị sore kai ọ boro kọnọ ka adọ ka yada o e kono nu he kuleke alhamdulillah ribat ayo sinyi anya da nyo ni ribat ka na na na na nuri nyo na ole kuna na yele hebe korona kena milibata wama ntumaka ema na milibata ndule kai ona bo bo je no o o kure kan wole is ka e wona milibata anyi permission kai wanyi le nule na kai very important wanya ko da wona milibata e wanyi le nule no se na wona ko ba important ala kai be ko na je yani o ko mo bi yo ro ro dule kai ala nyomi ni juma tumala se oyin anyi anya onya han ana ndị ai badua ko mulya na ọhụrụ hola sha ha ahana ka ele nyuri da bedo pada uchi ka binta wa ola nwuro wotu wotu hana na eta nwa kure kai don ola le meta ịla ya no na awela o na ananda akwo o na awela akwo yani sisters naam wa alaikum ulamau ka izi sista na ya bono da yabani speaker wa alaikum salam naam naam ana ko sala ko awa umoy kulete dama sujudu qabli sa do kumi sujudu qabli o yana men umoy kulete do mbadi o kulete ah o ni sana ka o o me ki sala zodu o ko kumi istighfar do ba do do poje be ndu mo subhanahu wa ta'ala e e baba ba we ka agukodo na bo

وعليكم السلام وعليكم السلام ọ̀rọ̀ naam don yi misali asra nan zuhuri ako naam naam awabidila kusali zuhuri dɔbale ma kɔn wɛ ke yonyo awe awabidila kɔ awabidila anyi kusali zuhuri tɛ lɛn dɔ ko ya nilo ka ɔni mɛlɛ kusali zuhuri anɔnɔ koba lɛ wa tini asiri ɔsɔnɔ ni ka wɛ nyanguba la ko ka oyi nyiman zuhuri ofi nyiman ina kan ɔnɔ wasi asiri to an ɔbidjana na ɔbidjana la pɛnti blu awɔ <laughs> so osu ka wɔ pɛnti rɛd na ɛ eh, ama wɔnyanguba la tini nafila dɔbali nafila yanni yantakilo.

bụ akwụsala na ebe zaruzuri na wedi suko ọnyinyo bọte na duna ọbe ka ọ kutwa cheba dara don maruko na ahụ na ọ si du asụrụ na ọkụkụ ya ne bara ọrịa kwụkwụnya ebe ọ bala imanyi me asụrụ afresh so si akọ ebe ọ na wallahu ta'ala alam na'am na'am

anyị ka ewu manụsị ọrụ wo oje n'obe na dokwu ya to dokwu sala sosa nọ na enyi ome ka bikos adorurot to behul mazurot ijem ka tobe isa na ya nijele akunyo meka sana bike wa ka wa sha ku ta ta ba isu nya me ya do wanyan wa sonon wa ya to do na ma wa ya nyan ko do ku tan wa ko yan wada ka bidu ko wa ko do ku ko ya mi ame do se hunan ya ni the best but wa ba nyan ma ni me dana bika ojan ora dolo ay ni jamaa ya kone nyalo se nyangu kwa uli ndo kuma ne men fala basu bizalik wallahu ta'ala alam wa alaikum salam naam naam

ama abdala n'odu sanye kene obika ize ehenyo no no ize ehenyo otu dona danyina ehuna ana bika ehe atikene ehenyi tun onyu kata oyi wale mama ntano wo do le chacho sa do le wo fala bas do i continue sala na na because of ka anto mori sala sara sala malaika jibril me waka yo ka adawa na onyu dati botu oba hete kenen ama ana bika ehenyo le tu oche nwu osana na ekoko wo ibara atikene odom wenya hu je ọbara wa lo chenwo ana kunyo ka watu honi sala no gabada ya do ma na shachosa odo nyina chono do ide ehenyi tuna changwa wa odo nyina yani oni ka alola wa enyi same wallahu ta'ala alam wa alaikum salam na wanyana naika asire wayozi awisala babo yon onya nwe ya to do kusa do kusa la do le sire ba yuzi awisala babo yon ama awisali nafila aisa ze ni nafila ene ze ze ni ababo ana lule konto moli sala ale sai ma ka asan ke onto moli ya kusa la do ko jesu ni ndo se kokwo ya me agobe asobe nkata yo nyizi na ikai uja ni suna ba so aya ni na yo kai e ani nyanwa ai ko zire ba e ya kusa la babo onto mori sallallahu alaihi wasallam o yana re ka ka ana ka ya kusala do jeuni mane sunni ko ko ya to do wasere ba ya ko kala ya juzu tahirul bayan an al waqti hajatiha ehlele ka dire tulete hono mona ka ye o ro ka sime ha yan amma ni sa zaini sali na fila ana ka lele na babo an man kisala wa ko re so so paisan an ka izi o so pa wa ku be ka wanya wo ya ta kusali na fila wada kanyo kata o ko o ko ta je ko amma babo wanya wa wa me sana ndure ke onye na onye nwe ya te onye nwe ya atụ do ovene amma onye nwe ya atụ da sala because wana do wasere sere ba wa me ka attention na wo ni sala ọ ona ndure ki anyọ imam da ka imam do tumuri mo ta do de san kai o bo ya sala wa bi lu ko wa ko do do agobi ka sala ba ya do sere ba yi o ba divert ko anan de ureki anto mori sallallahu alaihi wasallam lam yakul zalik wa lam yakul zalik la nukila ilaina anto mori waka oya na waka utono ayan la lesha wa abona me wallahu ta'ala alam wa alaikum salam ada ana ana wala kuzala ko ọlọ́run lọ́wọ́ náà kò enyi ya ọkụ lọ́wọ́ náà kò ká anya ha ilẹ̀ máa wọ̀rọ̀ kọ́ ya ama ẹ̀yìn ha ọ̀nyà ń aka ha anyị sị mee dak isa ihu n'ọrụ dọya ọrụ dị isa ihu enyo na dọya ọ dọka wosi o ọwa ji aka ha ọdụ akụsala na anyị ya ụwa na were ka a ọnụ mee na abụọ ahụ ọtụtụ eji ewe ọ ire ma ọ bụ asụ rere ebe ya awọ ịnị salọ na. len uh, uh, uh, eh, la hawa ta tada na ka ebebe we e eh, una anyi yenya na ka e lo se wa kusa la ni ya ara enya ha ya o inire ma onya nje aka ha ama sai ka e ba we le ori okwa ka bukwa ho ka ngun naam نعم na ana ka wala ya to akusala e onu wa ona aro we nwanya nwume hu na wa ya to akusala ka Allahu akbar wanya nwuma ne so wat ne rate but ole ba aro we nwume kahi wanya nwuma so watora ushi ana iro we nwunan amma anyi samela ka so wata ne because of ono ba meka isana hu shu o yinya ngwahire wa ma ka awa meka anwahi umuri anara ine obare ma anyị na ya so ana beka ọ ya ka o so wata ana onye nwahi umuri subhanahu wa ta'ala na so inshallah iba jere ono tinya da yamno no tinya je omuli na wa fikihu ibada ye understand the Amen, ameme ma heke omuli na do do ay subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik